Exercise 1A, columns 2 and 3. Ṣé o rọkọ̀ náà? Bẹ́ẹ̀ ni mo rà á. Ṣé o tọkọ̀ náà? Bẹ́ẹ̀ ni mo tà á. Ṣé o gbọ́kọ̀ náà? Bẹ́ẹ̀ ni mo gbà á. Exercise 1A, columns 1, 2, and 3. La. So o rọkọ̀ náà? Tà. So o tọkọ̀ náà? gbà ṣó gbọ́kọ̀ náà bẹ́ẹ̀ ni mo gbà á. Exercise one b columns one and two Ìwọ. Ṣé o mọ ẹ̀gbọ́n mi? Ẹ̀yin. ṣé ẹ mọ ẹ̀gbọ́n mi ẹ̀yin ṣé ẹ mọ ẹ̀gbọ́n mi òun ṣó mọ ẹ̀gbọ́n mi àwọn. ṣé wọ́n mọ ẹ̀gbọ́n mi. Exercise 1B, columns 2 and 3. Ṣé o mọ ẹ̀gbọ́n mi? Bẹ́ẹ̀ ni mo mọ̀ á. Ṣé ẹ mọ ẹ̀gbọ́n mi? bẹ́ẹ̀ ni mo mọ̀ ọ́n. ṣé ẹ mọ ẹ̀gbọ́n mi? bẹ́ẹ̀ ni a mọ̀ ọ́n. ṣó mọ ẹ̀gbọ́n mi? bẹ́ẹ̀ ni ó mọ̀ ọ́n. ṣé wọ́n mọ ẹ̀gbọ́n mi? bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ Exercise 1B, columns 1, 2, and 3. Ìwọ. Ṣé o mọ ẹ̀gbọ́n mi? Bẹ́ẹ̀ ni mo mọ̀ Ẹ̀yin. ṣé ẹ mọ ẹ̀gbọ́n mi? Bẹ́ẹ̀ ni mo mọ̀ ọ́n. Ẹ̀yin ṣé ẹ mọ ẹ̀gbọ́n mi? Bẹ́ẹ̀ ni a mọ̀ ọ́n. Òun ṣó mọ ẹ̀gbọ́n mi? bẹ́ẹ̀ ni ó mọ̀ ọ́n. àwọn ṣé wọ́n mọ ẹ̀gbọ́n mi? bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ Bẹ́ẹ̀ ni, ó mà á. Ẹ̀yin ṣé ẹ ẹ̀gbọ́n mi? Bẹ́ẹ̀ ni, mo mà á. Àwọn ṣé mi? Bẹ́ẹ̀ ni, wọ́n mà ìwọ ṣé o mọ ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ ni mo mọ̀ á. Exercise 2, columns 1 and 2. Àwa pé wá ẹ̀yin. ṣó pè yín èmi ṣó pè mí ìwọ ṣó pè ọ́ òun ṣó pè àwọn ṣó pè wọ́n. ẹ̀yin ṣó pè yín àwọn ṣó pè wọ́n ìwọ ṣó pè ọ́. èmi ṣó pè mí òun ṣó pè Exercise 2, columns 2 and 3. Ṣó pè wá? Bẹ́ẹ̀ ni ó pè yín. Ṣó yín? bẹ́ẹ̀ ni ó pè wá ṣó pè mí bẹ́ẹ̀ ni ó pè ọ́ ṣó pè ọ́ bẹ́ẹ̀ ni ó pè mí ṣó pè é bẹ́ẹ̀ ni ó pè é. ṣó pè wọ́n bẹ́ẹ̀ ni ó pè wọ́n ṣó pè ọ́ bẹ́ẹ̀ ni ó pè mí pè wá bẹ́ẹ̀ ni ó pè yín pè Bẹ́ẹ̀ ni, ó pè é. Ṣó yín? Bẹ́ẹ̀ ni, ó pè wá. sópè pè ọ́? Bẹ́ẹ̀ ni, ó pè mí. sópè wọ́n? Bẹ́ẹ̀ ni, ó pè wọ́n. tó pè yín bẹ́ẹ̀ ni ó pè wá tó pè wá bẹ́ẹ̀ ni ó pè yín tó pè mí bẹ́ẹ̀ ni ó pè ọ́. Exercise 3, columns 1 and 2. Adio. Orúkọ mi ni Adio. Olú. Orúkọ mi ni Olú. Ayọ̀. Orúkọ mi ni Ayọ̀ Rẹ̀mí. Orúkọ mi ni Rẹ̀mí. Ọlá. Orúkọ mi ni Ọlá. Ọlá. Orúkọ mi ni Ọlá. Exercise three, columns one and three. Àdìó. Àdìó là ń pè mí. Olú. Olú là ń pè mí. Ayọ̀ Ayọ̀ là ń pè mí. Rẹ̀mí Rẹ̀mí là ń pè mí. Ọlá Ọlá là ń pè mí. ọlá ọlá là ń pè mí. Exercise three, columns two and three. Orúkọ mi ni Àdìó. Àdìó là ń pè mí. Orúkọ mi ni Olú. Olú là ń pè mí. Orúkọ mi ni Ayọ̀. Ayọ̀ là ń pè mí. Orúkọ mi ni Rẹ̀mí. Rẹ̀mí là ń pè mí. Orúkọ mi ni Ọlá. Ọlá là ń pè mí. Exercise 3A, columns one, two, and three. Àdìó. Orúkọ mi ni Àdìó. Àdìó là ń pè mí. Olú orúkọ mi ni Olú. Olú là ń pè mí. Ayọ̀ orúkọ mi ni Ayọ̀. Ayọ̀ là ń pè mí. Rẹ̀mí. orúkọ mi ni Rẹ̀mí Rẹ̀mí là ń pè mí Ọlá orúkọ mi ni Ọlá Ọlá là ń pè mí. Exercise 3B, columns 1 and 2. Òjó orúkọ rẹ̀ ni Òjó Ayọ̀ orúkọ rẹ̀ ni Ayọ̀ Ọlá orúkọ rẹ̀ ni Ọlá. Ọlá. orúkọ rẹ̀ ni ọlá rẹ̀mí orúkọ rẹ̀ ni rẹ̀mí olú orúkọ rẹ̀ ni olú adé orúkọ rẹ̀ ni. Adé. Exercise 3B, columns 1 and 3. Òjò. Òjò là pè Ayọ̀. Ayọ̀ là Hola. pè Ọlá. ọlá là ń pè é ọlá ọlá là ń pè é rẹ̀mí rẹ̀mí là ń pè é olú olú là ń pè é. Adé Adé là ń pè é. Exercise three columns one, two, and three. Òjó Orúkọ rẹ̀ ni Òjó. Òjó là ń pè é. Ayọ̀. orúkọ rẹ̀ ní Ayọ̀ Ayọ̀ là ń pè é Ọlá orúkọ rẹ̀ ní Ọlá Ọlá là ń pè é Ọlá. orúkọ rẹ̀ ni ọlá ọlá là ń pè é rẹ̀mí orúkọ rẹ̀ ni rẹ̀mí rẹ̀mí là ń pè é olú orúkọ rẹ̀ ni olú. Olú là ń pè é. Adé orúkọ rẹ̀ ni Adé. Adé là ń pè é. Exercise four, columns one and two. Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi ni oníṣòwò oníṣòwò ni èmi oníṣòwò ni mí ọlọ́pàá ọlọ́pàá ni mí àwa. ọlọ́pàá ni wá àwọn ọlọ́pàá ni wọ́n ọmọ ọmọ ni wọ́n ọkùnrin ọkùnrin ni wọ́n òun. ọkùnrin ni obìnrin obìnrin ni ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ni. Exercise 4, columns 1 and 3. ọ̀rẹ́ mi. kì í ṣe ọ̀rẹ́ mi. oníṣòwò kì í ṣe oníṣòwò. èmi. n kì í ṣe oníṣòwò. ọlọ́pàá. n kì í ṣe ọlọ́pàá àwa a kì í ṣe ọlọ́pàá àwọn wọn kì í ṣe ọlọ́pàá ọmọ. wọn kì í ṣe ọmọ. ọkùnrin wọn kì í ṣe ọkùnrin òun kì í ṣe ọkùnrin obìnrin. kìí ṣe obìnrin. ọ̀rẹ́ mi ṣe ọ̀rẹ́ mi. Exercise 4, columns 1, 2, and 3. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ni. kì í ṣe ọ̀rẹ́ mi. oníṣòwò oníṣòwò ni kì í ṣe oníṣòwò èmi oníṣòwò ni mí. n kì í ṣe oníṣòwò. ọlọ́pàá ọlọ́pàá ni mí. n kì í ṣe ọlọ́pàá. àwa ọlọ́pàá ni wá. a kì í ṣe ọlọ́pàá. àwọn ọlọ́pàá ni wọ́n. wọn kì í ṣe ọlọ́pàá. ọmọ ọmọ ni wọ́n. maka iṣe ọma ọkùnrin ọkùnrin ni wọn wọn kì í ṣe ọkùnrin òun ọkùnrin ni kì í ṣe ọkùnrin. obìnrin obìnrin ni kìí ṣe obìnrin ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ni ṣe ọ̀rẹ́ mi. End of Unit 26.